إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا أهدي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد أخواتي الكريمات الفاضلات نحمد الله تعالى نحمد الله تعالى الذي بلغنا رمضانا وعاننا فيه على تلاوات كتابه وتدبر سورة القلم ونسأله سبحانه وتعالى أن يتقبل ذلك منا وأن يجعله حجة لنا لا علينا أخواتي الكريمات الفاضلات إن شاء الله تعالى في برنامجنا الأمهات فعنوان كلامنا اليوم هو الصبات بعد رمضان رحلة مستمرة في الإيمان والطلب العلمي ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba àánú ọba ìkẹ́ ọba ìgẹ̀ a dúpẹ́ fún a sì yìn lérí àwọn oore rẹ̀ tí ń ṣe fún alọ́lọ́jọ́ kan ọ̀jọ̀kan àti àwọn ìdẹ̀ra rẹ̀ tó jẹ́ onírúurú gbogbo rẹ̀ sì ń lọ ní sísẹ̀ǹtẹ̀lé asádi ọlọ́run ọba kúrò níbi ṣáájú sísádi awá ìrànlọ́wọ́ ọlọ́run àtàforí jìn ẹ̀ ìrànlọ́wọ́ ẹ̀ lérí gbogbo àlámọ̀rí wa àforíjì ẹ̀ lórí gbogbo àmọ̀ṣe àṣìṣe wa àwa sáàdì Allah subhanahu wa ta'ala kò níbi àwọn aburú ròyíròyí ẹ̀mí wa àti àwọn aburú iṣẹ́ ọwọ́ wa gbogbo ń téèyàn bá ń ṣe ni ó padà ní tá ní àpadàbọ̀ sí táwọn ilé ìgbò ń pè ní repercussion èyí táwa wá ń bẹ lọ́run ni pé àpadà sí ibú àpadà sí àìdá àwọn nta lè pè ní ìfìyàjẹni ọlọ́run lórí àwọn ìṣesí àti ìhùwàsí àti sọ̀rọ̀ sí àti ìlò sí wa àwa ń sáde ọlọ́run kúrò níbi àwọn aburú wọ̀nyí ẹni ọlọ́run bá fi mọ̀nà kò sẹ́ni tó lè sọ́nù òun ẹni ọlọ́run bá sì fi ilẹ̀ inú òṣìnà bàbá ńlẹ̀ tí ó fọ̀nà mọ́ òsì o mọ́sù àwa nu ọlọ́run o ó ti fọ̀nà mọ́ wá àlékún tọ́sọ́nà rẹ ni kò máa ṣe fún wa o ìtẹ̀síwájú dáadáa ìdàgbàsókè rí nínú Islam ọlọ́run kò ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa mo wá jẹ́rìí pé kò sí ẹnìkan tí ìjọsìn tọ́ sí lódodo bí kì í ṣe Allah subhanahu wa ta'ala ààsó lọ́lọ́run kò pé méjì kò lórogún kò lẹ́gbẹ́ kò lọ́gbà mo sì jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láìsí èméjì ẹrú sí ọlọ́run àti òjíṣẹ́ tọ́lọ́run rán sí gbogbo àgbáńlá ayé ni lẹ́yìn wá gbà náà ẹ̀yin ọmọ ìyá wa umahat alápọ̀nlé adúpẹ́ fọ́lọ́run tó jẹ́ kí ó rọ̀ wá lọ́rùn tó sì ṣe é ṣe fún wa láti tọrọ nínú láti rọ́jà láti ń bẹ lọ́n pé Allahumma balẹ́gìnà Ramadan rí ọlọ́run Ramadan mà jẹ́ kó ṣojú wa ìgbà tó tún di Shawwal àtúnfikún ẹ̀bẹ̀ yẹn ìgbé kí Ramadan ṣojú wa ọlọ́run sì jẹ́ kí Ramadan ṣojú wa ó tún wá ràn wá lọ́wọ́ ó ti wá lẹ́yìn okun lọ́wọ́ fún wa ṣe nínú Ramadan ìfìláwá ti kìtà bí i tíra ọlọ́run ọlọ́run fún wa ké èyí a rí ké mbẹ̀ ẹ̀ńtọ́lọ́run sì ni ó parí ẹ̀ lẹ́ẹ̀mejì tó tọ́sọ̀ tá ń ládàáyẹn rí àwa ní ètò wa umaha agbé súra kan tá ń àwa ń bẹ ọba tó ṣe pé mímọ́ ni fún àti fíofíò rẹ̀ tayọ gbogbo nǹkan tí ń jẹ́ ṣẹ̀dá áyìn àtàkọ́ bala dhalika minna kó gbà á lọ́wọ́ wa o wà á yaj'alahu hujjatan lana la alayna ọlọ́run ọba àlékẹ́ọlá kó ṣe ní ẹ̀rí gbè wá má ṣe ní ẹ̀rí takò wá o ẹ̀yin olùtẹ́tísí mi alápọ̀nlé àkọlé ìbánisọ̀rọ̀ wa ní jókòó tù ní oní tààpì ní as-sabatu ba'da Ramadan rihlatun mustamirratun fil imani wa talabil ilmi alétúlédè ìbò sí steadfast after Ramadan or steadfastness after Ramadan a lifelong journey of faith and knowledge. Hmm? The steadfast after Ramadan a lifelong journey of faith and knowledge. ṣé kí n sọ lẹ́ẹ̀kan sí ẹnìkan wò mí? ẹ́ níta sọ ní pé ìdúróṣinṣin lẹ́yìn Ramadan ìrìn àjò kan ni Ta a pè ní mustamiro ìrìn àjò ìṣẹ̀mí gbogbo ìṣẹ̀mí wa gangan ni. ẹ́ iman nínú ìgbàgbọ́ wà tọ́lá bẹ̀rẹ̀ ìlìmì àti wíwá ìmọ̀ a lifelong journey ló máa ní ìrìn àjò gbésí ayé gangan ni ìrìn àjò kí ni ìgbàgbọ́ àti kí ni ìmọ̀ òní ẹ̀yin olùtẹ́tísí mi alápọ̀nlé àwọn tá a fẹ́ bára wa sọ ibi ọ̀nà márùn-ún òun ni ó pín sí bí ọ̀nà mélòó mo pé ọ̀nà bíi márùn-ún ni part five alákọ̀ọ́kọ́ orin tá a pè ní orin tá a pè ní hakíkọ́tù ma ba'da Ramadan hakíkọ́tù ma ba'da Ramadan the reality of what comes after Ramadan. The reality of what? What comes after Ramadan? Pàápàá kí ni ń bẹ lẹ́yìn Ramadan? Alákọ̀ọ́kọ́ nù ni. Ẹlẹ́ẹ̀kejì, Dùrúsùn min súrọ̀tì lè kọ́là mi. Dùrúsùn min súrọ̀tì kola kọ́là mi. Àwọn ẹ̀kọ́ látinú súrọ̀tì lè kọ́là. Ẹ rántí wípé òun láti ṣe tẹ̀sílì nínú kíni nínú ààwẹ̀ àwọn ẹ̀kọ́ láti inú Suratul Qalam ẹlẹ́ẹ̀kì ló nìyẹn ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta hmm, nínú àwọn nǹkan tí a máa gbé yẹ̀wò kọ́lọ̀mọba àlejò ọlá kó ràn wá lọ́wọ́ kó sì kún wa lọ́wọ́ Hmm. o ní kí sọ nínú ní abẹ́ rẹ̀ kí n sáàsọ pé mẹ́ta ní abẹ́ rẹ̀ àwọn ẹ̀kọ́ tó wà nù rẹ̀ la pín àwọn ẹ̀kọ́ tó wà nù ẹ̀ ṣe kí ni a pín wọn so ẹ jẹ́ ká kúkú pé gbogbo ẹ̀yẹn ní ẹ̀yọ̀ kan ká gbogbo ẹ̀ ní kí ni ẹ̀yọ̀ kan káwá sọ pé ẹlẹ́ẹ̀kẹta òní alìmíwárù rọ́bì òní alìsìmìrọ́rù fìtọ́à alìsìmìrọ́rù fìtọ́à steadfastness in obedience steadfastness in obedience àbí kí ni mo pè yìí in obedience lédè ìgbò steadfastness in obedience. Ah steadfastness in uh, obedience yẹn pé maintenance of steadfastness in obedience to Allah subhanahu wa ta'ala jẹ́ èyí tó wá kàn yí ń bẹ̀ o ni dáòrò lè mẹ́rí àti fili islahi dáòrò lè mẹ́rí àti fili dáòrò lè mara á sí kí ni mo pé ìfìlà ojúṣe àwọn obìnrin ojúṣe àwọn pílá pé àwọn obìnrin ní àtúnṣe àwùjọ ojúṣe àwọn obìnrin ní àtúnṣe àwùjọ hmm. nǹkan tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kì ìlú nìyẹn ìyẹn a tún nta ń pè ní kó tó yẹn a tún máa mú nǹkan tá ń pè ní ẹ má mo kọ́ sílẹ̀ ni ń parí role of women in reform ní dáhùrù lùmẹ́rì role of women dáhùrù nìsàn fili islam. ọlọ́run kó ṣàánú wa èyí tó wá kẹ́yìn rẹ̀ ó ní àdúà òlè kìtàmì àdúà ìparí ọlọ́run kó ràn wá lọ́wọ́ ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam èbó pọ̀ díẹ̀ nú ọ̀rọ̀ mi ju kéwú lọ ó lẹ́ pé kéwú wà láfi kọ́ náà o àtúnkọ́ èbó rẹ̀ sí kó lè yé wa dáadáa àkọ́kọ́ ní pè ní hakíkọ̀ kí ni mo pé hakíkọ̀ ilé yàtọ̀ sí àkíkọ̀ ilé hakíkọ̀ hmm? hakíkọ̀ tù mọ́ ba'da Ramadan innana al-yawma la na'ishu nihaya bal na'ishu intiqala min ibadati mawsimiyatin ila iltizami da'imin bi ta'atillah wàsùlùkì tọ̀rí ìkìlẹ̀ ìlmi wàlùkùrùbì minhu. ẹ jẹ́ ká tẹ́tí dáadáa ká sì mọ̀ o kíké lónìí a ò gbé a ò ṣẹ̀mí kan kìí ṣe ẹ̀mí ìṣẹ̀mí tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ kìí ṣe pé òun ìṣẹ̀mí kan ìgbésí ayé wa mo rò kó ti yé wa ìṣẹ̀mí tá à ń ṣe kí ni èyí tá à ń lò lọ́wọ́ yìí a ò gbọ́dọ̀ fojú wò wípé òun ni ìsẹ̀mí ìkẹyìn tá a fẹ́ lò yẹn ni òní today marks not an end but transition it marks not what an end but transition from seasonal worship to lifelong commitment to seeking knowledge and drawing closer to Allah so òní yìí ìgbésí ayé ìntìkọlù ni a fẹ́ bọ́ láti ìpele kan sí kíni ìpele kejì nàíṣù ti kọ́ọ̀là láti ìpele wo ìbádátùmọ̀ sí níyà ìpele ìjọsìn tọlọ́dọọdún ìjọsìn kíni ọlọ́dọọdún kíni ìjọsìn ọlọ́dọọdún tá a ṣe tán rọmọtọ àwa fẹ́ kúrò ní ìpele ìjọsìn ọlọ́dọọdún lọ sí ìltìzámìdà imin bìtọ́ àtìlá. We are now moving from seasonal worship to the maintenance of that worship, constant maintenance, constancy in the maintenance of that worship in the remaining part of the year. Yẹn pé àwa fẹ́ lọ síbi ìdúró ṣinṣin níbi ìtẹpẹlẹ mọ́ àwọn ìtàṣẹ ọlọ́run àwọn ẹ̀jọsìn tá a ti ṣe nínú Ramadan lẹ́yìn tí Ramadan ti lọ ẹ̀pẹ́ Ramadan ọdọọdún là máa ń ṣe oúnjẹ àwa fẹ́ lọ sí tolójoojúmọ́ ọ̀nà wo ní ìjọsìn ọlọ́dọọdún yìí táwa bí ẹni tí ó máa sọ di ìjọsìn olójoojúmọ́ wàsùlùkì tọ̀rí kìlẹ̀ ìlmi wàlùkùrùbì mìírì táàfìrin ojú ọ̀nà ìmà àti ojú ọ̀nà ìsúnmọ́ lọ́n ọlọ́run bá ní kí ọlá sọ wà ìbùdó rọ́bàkà hátà yá ti yá kalẹ̀ ara àyà 99 ọlọ́run títí tí àwọn àfà wá ní mahuwa lè yàkín kí lámà dájú yẹn wọn ló ní kú ó yàn pé ẹnìkan ò ní sọ pé a Ramadan tó lọ yàtọ̀ sáwọn yòókù láti ìbẹ̀rẹ̀ Ramadan kò sí òru kan tí mo pàjẹ́ aago mẹ́ta òru ni mo sì máa jí lójoojúmọ́ títí tásùbọ̀ òfìdé ìgbà tó tún wá di òru mẹ́wàá tó kàn Ramadan torí mẹ́wàá la lò lọ́dún ìbáyìí aago kan òru ẹlùmíjẹ ní aago méjìlá ni mo ti bẹ̀rẹ̀ sí dìde títí di a èyí tí mo ṣe náà tọ́lọ̀ ń bá wò yẹn náà ó ti tó kí n fi wà lìjẹ́ náà àsìkò sẹ́mi ló wá bọ́ sí sódíé kò ní wọ́ọ̀kì o wọ́n ní wá àgbòdì rọ́báká hàtà tí yà kẹlẹ̀yẹ̀kì ó dìjọ́ tí kú bá dé kàtó sí mi tó ti jọ kí wọ́n dé ká ṣe kí ni sinmi níbi kí ni níbi ìjọsìn fọlọ́n níbi ìwójú rẹ ọlọ́run níbi ìmọ̀ wá àánú ọlọ́run níbi ìmọ̀ wá àforíjìn rẹ̀ níbi ìmọ̀ wá àmójúkú rẹ̀ níbi ìmọ̀ sá fún ìbínú ẹ̀ níbi ìmọ̀ sá fún ìyà rẹ̀ níbi ìmọ̀ sá fún ẹ̀san rẹ̀ gbẹ̀san láwọn kankan wà ìyá mi máa ń ṣẹlẹ̀ ẹ̀kọ́ ọlọ́run gbẹ̀sán ni níbi máa ń sá fún nọ́kọ́mà ọlọ́run kò ṣàánà wa. sóyè wa wọn ọlọ́run bá lè jọlá ní yá ayọ́ lẹ́dí náà mẹ́nu takò lọ tukọ́ ti hì wà láàbàmọ́ tún náà illa wa súra ọgọ́rùn-ún kan méjì ọlọ́run ní ẹ̀yìn onígbàgbọ́ òdodo ẹ̀páyà ọlọ́run akọ̀tùkọ̀ọ̀tì ì ní ìpáyà ti pàápàá pàápàá àpáyà ìyẹn ní ìpáyà tó bá bó ṣe tọ́ bó ṣe yẹ kápáyà ọlọ́run mo rò pé ní ìpáyà kárí kìnìún ó sà pé kìnìún fẹ́ wàlẹ́ tẹ̀mùtúnà ilá wa antum muslimun ẹ má jáde láyé o àfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí nígbà tẹ́ fẹ́ jáde láyé kí wọ́n pè ní bẹ̀rù ọlọ́run hmm? àtàkùwà àwọn àfáà ní mìnúwákọ́wà ibi tí wọ́n ti mú tákùwà nì gàgá shield كيف تتكون إن كفرتم يوم يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا إن عابه تذكرة سورة أولي شم الزمين وكيف تتكون وكيف تتكون إن كفرتم يوم يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا agbákan náà àfáà ńgbà tí wọ́n tí wọ́n níbo lẹ fẹ́ lúgọ sí níbo lẹ sà sí tẹ bá ṣá ìgbàgbọ́ ní ọ̀rọ̀ ọlọ́run níbo lẹ gọ sí níbo lẹ sí ìyá ọmọ ìyẹ̀jẹ̀ alúlùwẹ̀ ìdáná ṣí bá lọ́jọ́ tọ́lọ́run ó sọ gbogbo àwọn mékèèké di ẹni tí ewu ò máa jáde lérí wọn ìyà ló mú ewu jáde lórí wọn ìbẹ̀rù ní o nígbà tí ilé ayé fẹ́ parẹ́ ọmọ kéékèèké bá hewu àyà mi sọ wípé gbogbo àwọn tó bá lóyún jọ náà lóyún wọn jábọ́ téèyàn bá jáyà náà oyún máa ń jábọ́ oyún mú tọ̀ lára gbogbo àwọn tí wọ́n ń ọmọ lọ́yàn lọ́wọ́ ọlọ́ọ̀ ọmọ yẹn nù tí ò bá náà sọ tó bá jẹ́ ọmọ ẹni ara ẹni làákọ́gbọ̀n ọlọ́run ní járí wàhálà àbá ọlọ́run ní járí wàhálà so idan ọlọ́run ni bó ṣe yẹ ká bẹ̀rù yẹn pé ká wà nǹkan kan dí gàgá láàrin àwa àti ìyá ọlọ́run kí la dí gàgá yẹn what are we going to use as a shield from the punishment of Allah ìta máa lò ní tọ́ átú àwàmírìlá obedience to the commandment of Allah subhanahu wa ta'ala steadfastness in it maintenance of it ìmọ̀ dúnnímọ̀ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba mo rò pé tí é ẹlẹ́ẹ̀kejì wàjtìnàbù ànàwà ìhìn àti ìjìnà sí àwọn nǹkan tọ́lọ́run ọba pàṣẹ pé ká máa ṣe méjì obedience that maintenance of this obedience constancy in obeying the commandment of Allah and maintenance constancy in running away from the commandment of Allah concerning what you should not do. Ẹ bá ń pè ní ànáyù. Tàbí the Muharramat. Those things that Allah has made unlawful for you. Running away from the unlawful things. Those things that Allah has made unlawful. So yé wa díẹ̀, ọlọ́run ṣàánú wa o. Ọlọ́run ní wàlẹ́ tẹmùtúnà ilà wà ń tún mùsùlùmùn ẹ má kú o àfi kẹjẹ mú mi nìyẹn ni pé dáwà mú wà lálẹ́ islam ẹdún nímọ̀ jíjẹ́ mùsùlùmí gbogbogbà maintain it maintain your islam be constant in your islam do not jettison islam for a split second ó tiẹ̀ mọ̀ ṣe ní ìṣẹ́jú àáyá mọ́kò ònú islam tó lásìkò ìṣẹ́jú àyà yẹn ó lè jẹ́gbà tó fẹ́ jáde láyé nìyẹn ó lówó tó ráwọn kan wà tí wọ́n tún rò pé ah, èwo lọmọ tọ́lọ̀ ń ṣáà ń fi fún un báyìí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ yìí náà ti tó jáde kó fowó sí i ààrẹ lómi tó jẹ́ pé kò súnmọ́ ìyàwó rẹ̀ mọ́ torí pé mọ́kàn ni tó bá tẹ̀ ń sọ láàrin àwọn ọ̀rẹ́ alẹ́lẹ́dẹ̀ níyàwó ń jàrí ọjà ń bí mọ́jọ ni gbogbo ìta abílẹ̀ kí la fẹ́ fi tọ̀ ẹ wọ̀rọ̀ owó ló ń kù tó ń fẹ́ wá owó padà tún bá jàre òun ṣe yahoo díẹ̀ ẹgbẹ́ yahoo yẹn èdè èṣe plus yẹn ẹnujọ́ mẹ́ta ilẹ̀ nìkan sọ pé kò sí yahoo kankan tí ò lóògùn náà tó láwọn làbí tó wá ń ṣàlàyé fún mi kó ló ti dé ní wọ́n ń wọ ẹṣẹ àwúre lóríṣiríṣi ọṣẹ ni wàá wẹ̀ pẹ̀lú làbí àwọn tá a sọ pé kò fèèyàn ṣòwò yẹn wàá wẹ̀ ọṣẹ náà pé gbogbo ẹ̀ ló ṣe kí ni ló lẹ́bọ nínú ẹni yẹn kọ́ kọ́ èrè àbí táwọn yahoo guys wà lẹ́kọ̀ọ́ ló ti wá yóò ní kí ni mò ń sọ ìgbé kan òní ó ní kò só èdè òní rí jọ àwọn èèyàn ò kàn ní pààyàn direct bá ń fẹ́ fi ṣòwò oníbọ̀ pé wọ́n ń lo kọ̀ǹpútà wọ́n ń jẹ owó kan ní kí wọ́n wọ ẹsẹ̀ oríṣiríṣi kí ló mọ̀ tí wọ́n fi ṣe ọṣẹ mí gbà mí èèyàn wà ń bẹ̀ part part èèyàn wà ń bẹ̀ bọ́ wọn kàn ní sọ pé kò pa odidi èèyàn wà ní ọlọ́wọ́ gbà nù wá àwọn kan nìyẹn àsìkò tó kàn ní kò ń ṣe yahoo díẹ̀ tó ti lọ fi rituals ṣàgbó kò ní Islam ǹjẹ́ kó tó ti ibi yahoo ikú pa tó yá jíìpù tó ti ẹ̀fẹ́ lò gan ló wà nínú pé òun bọ̀ ọlọ́run kàn ní kóun tún sáré ríta díẹ̀ kóun tún jayé díẹ̀ don't go like that. àwọn míì dẹ̀ lówó kò sọ́mọ wọ́n lówó kò sí kí ni tàbí tí wọ́n láǹfààní ilé ayé tó ń wá tí ò sọ́mọ ẹni tí ò lówó ayé ò ní fẹ́ ẹni tí ò lówó ilé ayé oṣù ẹni tí ò bímọ wọ́n á fi orin kan tá a ti kọ́ primary school láyé john ẹni tí ò lówó ilé ayé oṣù ẹni tí ò bímọ wọ́n ó fi wọ̀ sí lọ wọ́n sì ìdí ẹ̀ ti pọ̀ jù járe ọlọ́run ṣàánú má bínú àwọn èèyàn kan ti lọ síbi òkè wọ́n rọ̀ mọ́ mú bọ̀ òun kàn ní kóun kàn sáré ya ọmọ yẹn gan tóun bá ti bí tú òkè àáfàá ni ó jẹ́ lè ké lòun ò lọ sọ sí láti ilẹ̀ ṣe pé ó ti lọ ìdíbo ló lọ yín ó lè jásìkò yẹn ní òkú. òun náà sọ pé wàhálà tamutunna ẹnìkan ní òun ò lówó òun ò bímọ kí wàá láǹfààní ayé tó ń wá òun ó lọ mọ́ ṣe ṣe ń ṣe òun òun ó ṣe kí ni òun ó lọ mọ́ ṣe bọ́ tàbí kọ́ lómi òun ó kúkú para òun dànù bóun kúkú kò sọmọ tí ó sunkún bóun kú ẹbí gan ní sunkún kò sí òun òfin dúkìá kan kí wọ́n lè sọ ah, ìwọlé rẹ̀ àdìsí sì wà lórí kápá rẹ̀ ni kí n tó fi para rẹ̀ náà ló mọ̀ fi dára rẹ̀ lóru lọ́nu náà ọlọ́run níjà wọ̀ náà. steadfastness. apá kan nú àwọn àfà n'i sawabu ti hasanati lè hasanatu ba'da ha kò sẹ́sàn ti ń bẹ fún dáadáa ju kí dáadáa ó tẹ̀lé ìyẹn ramadan dáadáa la ṣe ramadan ayé pé lẹ́yìn ramadan kí ni ó tún ó ní tí ànábì ní sallallahu alaihi wasallam ní ahabbul a'mali ila Allahi adiwamuha wa in qalla rawahu al-Bukhari wa Muslim èyí tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù nù iṣẹ́ ó lè tá a dún nímọ̀ jùlọ kódà kó kéré. láyé níbi làrákà mẹ́ta péré abẹ́yọ̀ kan jẹ́ kí mú hóró tó bá ti kí ìṣá ìtàn wà yẹn níbi làrákà méjì lẹ́yìn ìṣà ìwòtìkì tó bá ti dòru tó ń dó ìwọ máa ń kí wọ́n ti wà ń pè ní tó ń dó ẹyọ kan tó bá ti Allahu Akbar alhamdulillahi rabbil alamin arrahmanir rahim tó bá ti káwàlá bọ́ọ̀lì bismillahir rahmanir rahim kul huwa Allahu ahad tó bá ti káwàlá eh, Allahu samad lam yalid lam yulad wa lam yakul tàbí kó kakuléètì táìmù tí ó fi yàn yẹn kó máa bọ́ sí sùúrù ẹyọ kan ní máa yàn sí àmọ́ kìí pa á jẹ ńjọ́ kọ̀ọ̀kan ńjọ́ kankan láyé kìí pa á jẹ àbí tó bá ń ṣe menstruation tó bá jóbe. wọ́n ní ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹni tí yan náfìlà hóró kan lóru torí wítìrì náà ló ń kíyàn kì àwọn láìlì jẹ just what how many rats but ó maintain constancy ọlọ́run nífẹ̀ẹ́ sí ànábì lọ́lọ́run nífẹ̀ẹ́ sí ẹni yẹn ju ẹni tó yẹ pé yóò yàn mọ́kànlá lónìí yóò yàn mọ́kànlá fún bí ijọ́ méje lẹ́fún lẹ́fún lẹ́fún tó bá yá ó tó lè filẹ̀ fún bí oṣù mẹ́ta yóò bá ah wọn wọn ti ẹ̀ fún ṣe tàájìlì mọ́ yóò bá tún yàn tàbújá mọ̀ sí ségesège ẹlẹ́yọ̀ kan tí èé pa jẹ yẹn ọlọ́run nífẹ̀ẹ́ sí iṣẹ́ yẹn ju ẹni tó ń ṣe ségesège lọ tó yẹ pé tí ìyàbá fẹ́ bẹ̀rẹ̀ tàá jí ìdẹ̀lẹ́ ló bẹ̀rẹ̀ má lọ ìlẹ́fún kí ló yóò sù ọ lọ bẹ̀rẹ̀ lórí wá ń tó ń dó ẹyọ kan rákà kan ti tó tó bá ti wá kí igi tó fẹ́ o tún lè change kó di mẹ́ta from there you improve tí wọ́n fúnra ẹ̀ mọ̀ ìdí àti jí lóru ogun ni kí nìdí ẹ̀wà ló ṣàtítí dago méjìlá òru kò tó sùn ráìsì olókùúta ló ṣàì torí pé o fẹ́ dì í nínú ọ̀rá torí àdúgbò yín àwọn stúdẹ́ǹtì pọ̀ ń bẹ university community ibẹ̀ ló dẹ̀ ń tajà àwọn stúdẹ́ǹtì dẹ̀ ní ráìsì tó mọ́ tí olókùúta ẹ̀wà tó mọ̀ yẹn wọ́n ń rà á ìwọ nìkan ló ṣàṣàṣà dágó méjìlá òru kódà ó ti máa tó gbé ó jẹ́ wàá dì ṣùgbọ́n tílẹ̀ bẹ́ẹ̀ mọ́ àwọn sídẹ̀ẹ̀sì ti mọ̀ pé ráìsì tiẹ̀ ìlókùúta wọ́n wá rà nìyẹn mo tẹ̀ pé wọ́n pàápàá alájà ẹfún wa ní kíní kan fún àwọn èèyàn máa ń jà àwọn kan wá ló ń ṣoògùn ìtajà wọn ò mọ̀ pé torí pé ráìsì tiẹ̀ yẹn àtẹ̀wà rẹ̀ wọ́n ń ṣàfihàn mọ́ fún aago kan òru ló tó sùn ó wá ló fẹ́ mọ èèyàn náfìlà aráka àmọ́kànlá O o ò lè rí yàn wọ́n tàn ara rẹ̀ not possible orí ìrun yẹn ìsọkúsọ ló mọ sọ ẹ ti gba ṣe ń jì í àfihàn change ìdí pé mo ṣe ń ṣorí bó ń tò gbé tó bá lóun yẹn start kí ló sọ pé sọ bẹ́ẹ̀ o ustaz sọ ò lè àlàyé ni mọ̀tàyà mi ò nígbà tó bá ní kí ẹyọ kan yẹn lọ fún rẹ ló wà mọ́ pé ókè o ustaz afẹ́ mo fẹ́ increase tàjú mẹ́bọ̀ ò ní wà ní ókè wà mọ́ ṣe kọ̀ ìlú là between zura and asri ó mọ̀ ah ustaz èmi gan mọ̀ pé kọ̀ ìlú là wà o àsìkò yẹn gangan làwọn student wa máa ń ra o ókè so mọ́ ń ta mọ́ ń ta àwọn ọmọ ń kọ́ wọ́n ti lọ school wọn sí nílé ajẹ́ pé yìí ó gba ẹni ó gba ẹni tí ó máa bọ́ ṣa ẹ̀wà yẹn àbí rẹ̀ sí ẹ ní ní ṣọ́ọ̀bù wà dẹ̀ máa wù sódà wàá lè tètè sùn ní aago mẹ́sàn-án lálẹ́ torí pé o ò lè sùn láago mẹ́jọ àwọn sítúdẹ̀ǹtì kan ń bọ̀ láti class tí wọ́n bọ̀ wá ra àwọn tomato sachet wọ́n bọ̀ wá ra òróró sachet wọ́n wà ara gbẹ̀ tó tó bá ló lọ close ní ètì àwọn èèyàn wà á mí ìsìn wọ́n tẹ́ pé owó nǹkan burúkú ni tó wá bí ṣòwò lọ̀rọ̀ tí wọ́n ń sọ iye wá sùn ní 9 ẹ̀hẹ́n tó bá jí lóru ó rí pé 10 11 12 1 2 3 4 ó ti sùn 7 hours tó tó bá jí ní 5 ó ti sùn 8 hours So if you wake up 4.30, ó ti sùn seven and a half hours. So 4.30 to 5.30. Ó yẹ wákàtí kan ó yẹ kó lè rí náfìlà aráka márùn-ún yàn bẹ́ àbí? Àbí mẹ́ta. Làkàdátà. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run fún alágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ o. Ààbẹ̀ yá eléyìí túmọ̀ pé alẹ́ ìbádàtù lẹ́yìn sátìmọ̀ sí níyà. Ìjọsìn èé worship is not seasonal. Worship is not what? ìjọsìn kì í ṣe àsìkò kan ló àbí ìgbà kan láàmú ṣe gbogbo ìgbà àtọ́ àtúlẹ̀ ìsàtúmọ̀ akọ́tàtàn ìmọ̀ tẹ̀láṣẹ ọlọ́run is not by to sowọ́ muakot kìí ṣe fún àsìkò kan ìjọsìn kìí ṣe fún ìgbà kan ìmọ̀ tẹ̀láṣẹ ọlọ́run ọba kìí ṣe fún àsìkò kan gbogbo àsìkò ni alìmọ́nù láàyà ti tẹ́sì ràálà Ramadan ìgbàgbọ́ kò mọ lásìkò Ramadan nìkan àwọn kan tó àfàyọ nínú ta sọ ènìyàn wọ́n ni ẹja bira wa asílà tún lèlè mọ̀ ha sábà àwọn ìbéèrè tábí yẹra wa wò mọ̀nkúnnà fi Ramadan ta nínú Ramadan ta Ramadan hmm? nínú Ramadan tó máa jẹ ṣùngọ́ọ̀mù lásìkò yìí tó ń jẹ lọ́wọ́ yìí ẹ̀mọ̀ ìbéèrè ni o ṣùngọ́ọ̀mù tí ń jẹ yìí máa máa jẹ lásìkò inú Ramadan ṣúùtì tí ń láì lọ́wọ́ bí mo ṣe jókòó yìí ṣé máa máa láàánú Ramadan ta ni mo jẹ mo kàn mú yẹn wá ní ojú àgbẹ̀ ìyẹn tún sáré dáhùn ìníjẹsìn gọ́ọ̀mù lásìkò inú Ramadan gbogbo alámọ̀ láàárọ̀ ìgbà sẹ́yìn ó làásùnkì lásìkò kódà kọ́kàn mọ́ rìn èèyàn sẹ́yìn ọ̀la ẹ̀gbẹ́ngbà mi tọ́kàn bá rìn èèyàn yóò lo tọ́mtọ́m ìyẹn bá ń yọ́tọ́ àwọn ìyá ò gbéra nìyẹn yé díẹ̀ tó bá sì ń mu tọ́ntọ̀n jù náà àbí kíní kan ṣeéṣe kí ní wọ́n rùn yàn ẹlòmí ò lóró gbó díẹ̀ ẹ́ ebi ó tún bẹ̀rẹ̀ sí páyàn ohun sì ní tó bá ti dì yóò gbéra kì í lè jẹun púpọ̀ yóò fẹ́ mọ́ tí so who tani mi wà máì nínú kí ni nínú Ramadan man kunna fi Ramadan talajẹ́ nínú Ramadan ṣé o máa ń kírun ẹ̀ márùn-ún pé nínú Ramadan man nahnu li'an who are we now who am I now wúwọ̀ ṣé ẹ̀yin eléyìnbó wúwọ̀ ṣàìní àbúwà àmà ìdẹ́n ẹ̀yin wo lọ́ta lógó òyìnbó rí àwọn owó ló ṣe ingilishi family mi nígbà yẹn torí kéèyàn mọ́ lọ lu náwó english àwọn oníngilishi gan tó sá pamọ́ ní kí ló dé ó dẹ̀ já sọ yorùbá tá a gbọ́ wúwọ̀ àmà ìdẹ́n wúwọ̀ àmà ìnáwó kèèyè who was right then okay who am I náà ni bọ̀ kò sẹ́nì kankan tó ṣe English náà in ten down yìí ìwọ sáyẹ̀nsì sáyẹ̀nsì ẹgbọ́ ni ẹ ti use of English lẹ́yìn ń lò bọ̀ èyàn ò lo grammatical rule ọlọ́run ṣàánú wa ẹ sájà sọ Yorùbá ta gbọ́ ta ni mí nínú Ramadan láàárọ̀ tá jọ ń sọ̀rọ̀ ìta wa ni mo jẹ́ eléyìí là ní asilatun kí ni mo pè asilatun muhasabiyatun tàbí asilatun lèlè muhasaba self-examining question or self-examination questions ẹjájọ wo tó yànnà bí làárọ̀ yìí lóru òní ṣe òkítà jude tó o kí inú rọ̀mọ́ ṣó mọ́ kí inú rọ̀mọ́dán jọ wá kí láàárọ̀ jọ kí ní òru tòní mọ́jú máa dá pàgọ́ yàrọ̀ fi ìnà hakan ní ti pàápàá kí ló ti yí padà nínú bá ṣe rí inú rọ̀mọ́dán àtàsìkò yìí these are self examining questions you have to examine yourself hasib anfusakum kọbílá anto hasabu ẹ ṣèṣirò ayín kó tó di pa ṣèṣirò yìí àwọn ìbéèrè ní orí tó rí káàkó ẹ̀sìn àní ó dáhùn o àní kó mọ dáhùn inú ọkàn rẹ ló ti dáhùn kí ló fi yí padà lọ́nà Ramadan sí bí ìdá oglikọlì musaf wàtà àtọ̀rọ̀ ti sọ́lá wàkọ́sàlì kọlbù falinis al-anfusana nígbàtí a ti pa kùránì dé ọ̀ọ́kí ń béèrè báyìí pé ṣé o ti pa kùránì tó mọ́ ń kànú rọ̀mọ́dọ́ yẹn dé ìrun rẹ tó mọ́ ń kí sásìkò yẹn tó tún ti bẹ̀rẹ̀ sí kírun nígbà sásìkò oorun bá lọ ṣé ọkàn ò ní padà lé wọ́n ní ká tún wá béèrè lọ ara wa alọ́gọ̀ ìyá rùnà Ramadan amọ̀rọ̀ rùnà dí ìmọ̀rúrọ̀ ṣé Ramadan yí wa padà àbí a kàn kọjá nínú Ramadan bí ẹni tí ń kọjá tó kàn lọ lùkà mọ́sàlẹ̀ ẹnìkan kọjá nílùú àwọn adẹ́tẹ̀ ó wá tẹ́kì gbogbo precaution tí òun ò fi ní rí ẹ̀tẹ̀ ó wá jáde ìlú yẹn kò wá dẹ́tẹ̀ ṣẹmọ̀ kí ló fà á gbogbo àwọn tá ẹ̀tẹ̀ òfin ní ìran ló ṣe kí ni tẹ́bẹ̀ làwọn náà ṣe kọjá ní rọ̀mọ̀dán tó jẹ́ pé gbogbo àwọn ẹ̀fin tá ṣe ní rọ̀mọ̀dán yẹn táàtù wá rí mú kankan mú mọ́ lẹ́yìn ìgbà tí rọ̀mọ̀dán lọ àbẹ́nìkan tó kọjá níbi tí wọ́n ti ń ta perfume tẹ̀gbẹ́ tẹ̀ bá kọjá mi tó ń pa pàfún kí ló máa ṣẹlẹ̀ tí ìbá kú bí ara yóò máa rún pàfún ṣé a ò fi padà nígbà tá a kúrò mi tẹ́ ń ta pàfún yẹn lọ bó aṣọ yẹn lẹ̀ lọ́wọ́ aṣọ mi ìjà ò ti padà lọ fi mí ìgbẹ́ àti ìtọ̀ tí ń rùn yí aṣọ yẹn padà tí pàfún mò fi bò mọ́lẹ̀ no these are just rhetorical questions nítorí náà àfáà ní kọ̀ àìdàtún àbí ìmà this is a maxim or a principle tààfi mọ bọ́rọ̀ wà tìrí ó ní alámọ́tù kọ̀búlé rọmọdọ́nà alẹ́ ìsìnirọ́rù bá àjà òun àmì bọ́lọ̀ ń gba ramadan wá o rọmọdọ́n tá a ṣe àmì bọ́lọ̀ ń gba ni ìmọ̀ tẹ̀síwájú lórí tá à lẹ́yìn rẹ̀ tó lọ̀rọ̀ tá a kọ́kọ́ kà tẹ́ bá rántí wípé kò sí tí ó tẹ̀lé dáadáa fàwábùlì hasanu ẹ̀san dáadáa ó ní alhassana tú ba'daha ó ní dáadáa lẹ́yìn rẹ̀ ọlọ́run ó ṣàánà wà ó ẹlẹ́ẹ̀kejì dùrúsùn min suratul qalam àwọn ẹ̀kọ́ tààríkọ́nù suratul qalam awalan alákọ̀ọ́kọ́ ìdúró ṣinṣin lórí òdodo ọlọ́run sọ fún ànábì máa anta bi ni'mati rabbika bi majnun bi ni'mati rabbika bi majnun bí ànábì èyí ṣe wèrè pẹ̀lú ìdẹ̀ra ọlọ́run rẹ̀ ìyẹn ni wípé má dá wọn lóhùn mọ́ torí pé wọ́n pè ọ́ láyé rí kó wá fi ìpèpè sójú ọ̀nà ìpèpè sí ìmọ̀ lọ́kàn kó wá fi tó ń ṣẹlẹ̀ sẹ́yìn ó mú náà ah, wẹ́ òun ti sọ tó wọ́n ti fẹ́ sọ òun lẹ́nu àjẹ́nà ti ẹ kúkú tèmi yàtọ̀ sí tiẹ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ yóò jọ máa yé wa tó wá fi nǹkan tó ń ṣe tó dà yẹn lẹ̀ nípa pé ó ń pe àwọn ẹlẹgbẹ́ rẹ̀ akẹ́ ẹgbẹ́ rẹ̀ hmm, àwọn ọgbà ẹ̀ ẹgbẹ́ àtọgbà hmm, àwọn alájọṣe ẹ̀ àwọn alábàárìn rẹ̀ àwọn alábàáṣe ẹ̀ àwọn ìbátan ẹ̀ tó ń pèsè sí wa sílẹ̀ torí kí ni wọ́n sọ ọ́ lẹ́nu wọ́n sọ ọ́ lẹ́nu so áyà yẹn ta kọ́njọ́ náà ni pé ànábì mọ́ torí pé wọ́n pè ọ́ láyírí kó sọ pé òní pé gbèsè jẹ́ kan ṣoṣo ọlọ́run èé ṣayírí ìyá súnà tún ti ń bọ̀ ẹ̀bá ẹ̀dìdì ẹjá kí ìyá súnà màmá súnà àwọn fi ṣe ẹ̀ ènìyàn wọ́n a ti mọ̀ pé tó mọ̀ sọ ni pé ká lo jáàbù ká ṣe kínní a lò tásìkò bá tó ìbí wọn náà lò tẹ́lẹ̀ ẹja mọ̀ bọ́rọ̀ wa lọ jàre kínní kan ní mọ̀ wulẹ̀ ṣe wá àṣẹbí tó fẹ́ sọ láti sọ. wàlá àṣùrì ìnà lè sá àná láti kọ́sírí ilẹ̀ lẹ́dí náà mọ̀nú àmìlú sọ̀lẹ́ àti wàtàwá sọ̀bẹ̀ láti wàtàwá sọ̀bẹ̀ sọ̀bẹ̀ asọ́bùrù àlà àgàfẹ́. tó bá ń pèpè sí dáadáa ó ṣe sùúrù lórí ìnira tí ó tẹ̀yìn rẹ̀ bóde o àbẹ́rùn káwọn ìnira kan máa ń bẹ tí èèyàn bá ń sọ pé dìbẹ́ àwọn obìnrin olóbìnrin lé ní ìsìn wọn pé wò bá wọn lọ dáná òkú wọ́n sọ pé òjò rẹ̀ lójú ni wọ́n mọ̀ pé kò tọ́ súnà ni wọ́n ní irá ọ̀rọ̀ súnà fi súnà bójú ni onígbéraga ni tẹ́lẹ̀ bá ni ìgbà tó wá tí wọ́n ti wá fẹ́ dáná yé láwọn èyí sí òkú irọ́ ní ń pa ọ̀lẹ ní onígbèraga ní ọ̀sẹ̀ kílọ́ọ̀fì ìwẹ̀tẹ́ ìmọ̀ wọn à nítorí ẹ̀ sílẹ̀ ìyàwó Aisha rọ̀bí ọlọ́ọ̀tàrà ni ga wa wa. dáadáa ìyàwó Aisha ní káànà kúlùkù ulì Qur'an ìwà anábì ní Qur'an àwọn ẹ̀kọ́ kọ́dí yusa ufahamuk wakọ́dí tantakọ́dú wakọ́dí tuntakọ́dú stiqamatuk walakin alayki bis tàmẹ́sàkì bi'izzatiki bidinik hmm? kú ní aláàsílàtì billah àwọn nǹkan wọ̀nyẹn sóyé wa ọlọ́run ṣàánú wa a ẹnìkan ló yé kò yẹ ọ kí òun mọ̀ká a tù sí ìjà ìbò nítorí náà nínú ẹ̀kọ́ àkọ́kọ́ tá a kọ́ nu òun ni wípé people may misunderstand you They may criticize your practice of Islam. Kamasaki, but stay firm, stay dignified, stay connected to Allah. So yeah, Dunima dúró ṣinṣin, maintain your dignity. Wọ́n torí ọ̀rọ̀ àwọn ẹnìkan yìí tí Islam fún ọkọ̀ wá gbé jùlẹ̀. No way! Àwọn ọkọ rẹ̀ wọ́n fẹ́ ṣe dé dé àdúgbò wọn ṣe dé bóyá orúkọ àdúgbò yìí ni bóyá orúkọ àdúgbò yìí jẹ́ kí n bá yín kọ̀ọ̀kan òkègélété òkègélété wọ́n ní òkègélété dé tàbí gélété lòkè máa ń jẹ́ náà kíní ló lè rí gèlè tí ń bí ẹ̀ ẹ bá ṣùkalẹ̀ imé tàbókèlè ṣùgbọ́n òkè gèlè tẹ́ dé ṣùgbọ́n kí wọ́n bá wá sọ lẹ́nu pé o fẹ́ lọ síwájú ilé ọkọ rẹ ìwọ náà wá gbé jáàbù tó ń di jáàbù tó ìfìmọ́ kódà ẹlẹ́ha tún ní olóòfin ìwọ náà wá ń tẹ̀lé wọn. ìgbà tó wá rí kẹ́yìn muslim kọ́ wọ́n ti ní òkè wa ní ti muhammad láìlá aláwọ̀ òkèdèlédè láìlá ilá aláwọ̀ òkèdèlédè wọ́n náà bá ń kọ́ mo rí fídíò kan ẹnìkan sẹ́ndì ẹ̀ ń whatsapp ní ni àwọn ẹlẹ́hàn yẹn ti kọ́kọ́ ṣe márèjì àwọn èèyàn wá ń jó ìgbà tó yá lẹ́lẹ́hàn yẹn náà wọ́n kàn ìlú làwọn mú jó jàre ó kọ́kọ́ dúró lẹ́yìn tẹ́lẹ̀ wọ́n wo sí wọn ká ìgbà tó yà làwọn náà jọ ìjàre àwọn ilé fẹ́ ijó wọn kọjá bẹ́ẹ̀ ni ní àrùtàṣẹ iná wo ni èmi ò mo kàn rí mo rí ni. so wọn ò maintain dignity yẹn so stay dignified iyì rẹ̀ yẹn stay connected to Allah especially as Muslim women in your homes nílé rẹ̀ in your dressing nínú aṣọ tó ń lò in your speech nínú ọ̀rọ̀ rẹ in your patience nínú kíni nínú sùúrù rẹ ìfaradà rẹ nínú ẹ̀kọ́ tá a kọ́nu suratul Qalam kò ní wọ́n ní against evil character ìkìlọ̀ nípa àwọn ìwà tí ọ̀dà ìwà burúkú ọlọ́run bá lè kí ọláròyìn àwọn kèfèrí ó ní amazing masha'in bin namim mana'i lil khairi mu'tabin asin ẹlẹ́ẹ̀kẹ́ ebú ni wọ́n àmọ́ ẹgbà tuntun gbà yín abú ni lọ́pọ̀lọpọ̀ bú ni lójú ẹni bú lẹ́yìn ẹ̀yìn ẹlẹ́ẹ̀kẹ́ ebú rò pé abú ni bí ẹ ńlá yín ni wọ́n mọ̀ṣáà ń mọ̀nà ìlèlè kẹrì olùkọ́dí dáadáa ni wọ́n olùdínà rere fáwọn èèyàn ni wọ́n mọ́ọ̀tàdín olùkọjá làáfíìn gbórùkó tí é ní ẹ̀kọ́ kejì tá a kọ́ nínú kíni nínú súrọ́tù kọlámù àwọn ìwà yìí ká padà síbẹ̀ mọ́ ká mọ́ padà síbẹ̀ mọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé ma min shay'in afqalu fi mizanil mu'mini yawmal qiyamati min husnil khuluqi tó yàn láti máa hùwà dáadáa kò sí nǹkan kan tó wúwo tàbí tó tẹ òṣùwọ̀n òṣùwọ̀n mùmìnì lójú àlìkìyàmọ̀ tó tó ìwà dáadáa àṣìgbọ́ àdíìsì yìí àwọn kan ò kírun mọ́ àṣìgbọ́ àdíìsì yìí àwọn kan ò gba àwẹ̀ Ramadan mọ́ àṣìgbọ́ àdíìsì yìí àwọn kan ní kàkàtà àwọn ò fi lọ ájì àwọn olọ́mọ ìfowó yẹn ṣe business kí làwọn wà máa ṣe àwọn oníwà tó dáa wọ́n á ní ìwà ní ẹ̀sìn ẹgbọ́ àdíìsì dáadáa o ànábì ní máa ní ṣe ìhìn kò sí nǹkan ká kọlù tó wúwo fílímì zan tàbí tó nínú òṣùwọ̀n tó tẹ ìwọ̀n òṣùwọ̀n ta ni alimumin òṣùwọ̀n tí mùmìnì lásán kìí ṣe òṣùwọ̀n gbogbo èèyàn the scale of a believer nothing shall be weighed there in the on the scale or in the scale of a believer on the day of judgment or restoration hmm? mean husnul khuluq better than what good character ẹjọ́ òṣùwọ̀n ta ni wọ́n pè é man huwa lè mú omi ìsáni mú omi ní alẹ́dì yìí sọ́lì ẹ̀ tó ń kírun sọ̀làwà tẹ̀lẹ̀ kọ́ tó ń kírun ẹ̀ márùn lójúmọ́ ta ni mú omi ní ẹ̀ tó ń gbàwẹ̀ Ramadan tó rọ́lọ́ ń pàṣẹ ta ni mú sótórí náà ẹwà ṣùgbọ́n wọ́n bá ìwà lọ́lọ́run ó béèrè o o làwọn àfáà náà ká yìí o wọ́n ní rárá o nínú ṣèṣin tó bá ti jẹ́ o ti ń kírun rọ̀mọ̀ o ti ń gbààwẹ̀ àwọn nǹkan iṣẹ́ ọ̀ràn yẹ̀nyẹ́ in tó tún wá lè jẹ́ kí wọ́n rẹ̀ ó lọ ní kí ni ìwà dáadáa tó máa ń sọ pé ìbáadà lẹ́bù by lẹ́bù ni o lẹ́bù alákọ̀ọ́kọ́ ni àlèwà àjìbá wàlìfàrọ̀ ìdí àwọn ọ̀ràn yan kí ni dandan gbọ̀n non negotiable ṣẹmọ́sí lára àwọn tó ṣì gbọ́ ọlọ́run ṣàánú wa àwọn ẹ̀kọ́ wò lálẹ́ kọ́ ń bẹ̀ sú olè kólìkì kọ́ di yú líkulè ìǹsàn ìwà abú lè pààyàn rún o torí náà ṣèṣirò fẹ̀mí ara rẹ̀ ṣèṣirò ara rẹ̀ al-ohsinu lè kọ́ wò láàrin náà tí mo máa ń sọ̀rọ̀ dáadáa sáwọn èèyàn al-ohsinu lè sáà ní ṣé mo máa ń kó ahọ́n mi tàbí ẹnu mi níjànú hal orufuk bi ahali ṣé máa ń ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn mi àwọn ẹ̀kọ́ tá kọ́ ń bẹ̀nu ẹ̀jẹ̀ káàkà díẹ̀ ní èdè òyìnbó bóyá tún jẹ́ oyè wà díẹ̀ bóyá ṣe kí ni ọlọ́run tún wà díẹ̀ òní wípé àwọn nǹkan tọ́lọ̀ ń fi ròyìn àwọn kèfèrí ẹ̀rí àdìsí yẹn tí wọ́n translate wọ́n ní the best among you are those who have the best manners and character so the disciples were decided <laughs> wọ́n ní ask yourself do I speak well of others do I control my tongue am I gentle with my family ìbéèrè tó béèrè ní obìnrin ìyá béèrè ṣe mọ́ sọ̀rọ̀ àwọn ẹlòmí dáadáa ṣe é ṣe àmọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ibú ẹnìkan kọ yóò ní ẹlẹ́ẹ̀kẹ́ rẹ̀ ṣe gidi òrágbọ̀n rẹ̀ ṣẹbẹlẹ́ òrímù rẹ̀ gòfin òrí pàkọ rẹ̀ oríṣiríṣi òrójú ẹ̀ ò rí kinní kan ò rẹ́sẹ̀ rẹ̀ ò rápá rẹ̀ kan ń dá sóòsì ní gúrùpù. àwọn àfáàdé ìgbàgbà òní èsì ẹ̀kọ́ sí ayà yẹyẹ wọn kàkẹ́ bàbà fún mọ kùránkà só dọ́kìnrin so máa kó ahọ́n rẹ̀ níjànú do you control your tongue am I gentle with my family ẹlẹ́ẹ̀kẹta ìtàn àwọn owó asahabul janna àwọn tí wọ́n ní ọgbàǹjẹ́ rántí tí wọ́n sọ pé aláyàdẹ̀kù na àlìyà ọmọ àríkù miskin ẹ má jẹ́ káwọn olóṣì àwọn aláìní ṣáájú ìdókò lónìí o ẹ jẹ́ ká lọ ká gbogbo èso èyí tó jábá àṣà èyí tó wà lórí jẹ́ àkà àníjẹ́ nìkan kan orí particular àwọn ẹ̀kọ́ kí ni wọ́n fẹ́ ṣe they plant without charity and destroy their garden and Allah destroy their garden. èròǹgbà wọn ni láti mọ́ tọrẹ ṣe pé bàbá wọn á sọ àwọn èèyàn máa ń lọ sóko yẹn ká èso ètò jábọ̀ wọn ò mú wọn ò tún ká lọ àwọn wá gbèrò wọ́n pète pèrò wọ́n fi mọ̀ṣàn kan lórí kí ni pé ìtọrẹ àánú yẹn àwọn ò ní ṣe mọ́ kí ló wá ṣẹlẹ̀ Allah destroyed their garden tọ́ ìfún kankan sọ̀kalẹ̀ àti ó jó gbogbo ẹ̀dà wọn pòfò kí lẹ́kọ̀ọ́ tá a lè kọ́ mbẹ̀ never take blessings for granted ìbùkún ọlọ́run má fojú ré náà rẹ o ìbùkún ta kí ni wọ́n ní ká mọ̀ ṣe ẹlòmíì rò pé òun lòun mọ̀ ṣe ọkọ ẹ fún ẹ ní let me tell you, my husband gave me 3,000 naira when I started this business. It is with this 3,000 naira. Today, I count millions. Ọkọ tiẹ̀, ó fún ẹ ní 5 million. Ó bẹ̀rẹ̀ business, ó tún this thing. Oh, serious ni. Kí ló ṣẹlẹ̀ fẹ́ nìyẹn? They are taking blessings for granted. kò ṣe gbéraga kò ṣe gbéraga ló ń ṣe ìgbéraga kọ́ ló ń ṣe o reality ló ń sọ pọ̀ tó ti gbàgbé pé ọlọ́run ló fi ìbùkún sí ọjà òun kò wá rántí kìí ṣe kó ń ṣègbéraga ó ń bẹ́ nìyẹn sọ̀rọ̀ kó síríọ̀sì ni ó ti gbàgbé pọ́lọ̀ ló bí ìbùkún sí ó rò pé ṣe owó òun ni <laughs> ó lọ kó ẹyin kí o lè tún ẹ́ time kan wà máa ìdígùn rí wọ́n ní wọ́n ẹyin ti ń bẹ̀rẹ̀ boko haram díẹ̀ díẹ̀ mo lóòdù ọkọ̀ ń bì fọ́kọ̀ náà ló kó ẹyin lọ fọ́kọ̀ yẹn bá títí gbogbo ẹyin fọ́ńkọ́ kí ló fẹ́ bọ́lọ̀ ń àwọn kan kó tì máa tì í bọ̀ láti ilẹ̀ haúsá ọkọ̀ rẹ̀ sínú odò àwọn kan ọkọ̀ wọn bàjẹ́ mẹkáníìkì dé yóò ọkọ̀ ṣe yóò ọkọ̀ ó dá lọ́la lọ́tọ̀ọ̀la gbogbo bàjẹ́ tán àwọn tí wọ́n ń kọ́ gẹ̀dẹ̀ lọ ọkọ̀ wọn bàjẹ́ lójú ọ̀nà ọ̀gẹ̀dẹ̀ ti kẹ̀ kan tó lè ní àrùsá àwọn kan kó bì lọ tí wọ́n bá ti ṣí ojú obì báyìí fine obì kílẹ̀ òyìnbó obì kola nut máa wojú ẹ̀ tó wá fi ṣe fine kola nut wọ́n débi tí wọ́n ti fẹ́ tà mbóná tí wọ́n ta kola nut jù ṣé kẹ́fì ni àbí kánò mbóná ti tà jù ọmọ kàrẹ́ ló gbọ́dọ̀ mọ̀ ẹ̀ gbọ́dọ̀ mọ̀ mọ̀ ẹ́ kánò wọ́n kàn wá kó orí ẹlẹ́ wọ́n jẹ́ ti fáì dàlálà bí kí náà gbé dẹ̀lílà bí kí náà gbé ẹ́ dìláàlì yẹn ó ti bá price obì wọ́n ti rà tán wọn ò tí wàá kówó fún ìjẹ́ kí wọ́n máa dá obì báyìí gbogbo ẹ̀ ti gbẹ ṣé máa àwọn obì kọ́lọ̀ ẹ̀ kàn change ṣé máa àwọn obì tí ó gbẹ ó sè obì ti sè wọ́n dà kíní obì ti sè wọ́n dà kejì obì ti sè wọ́n dà kẹta obì ti sè wọ́n dà kẹrin obtc wọ́n dà karùn-ún obtc wọ́n dà kẹfà obtc wọ́n dà keje obtc ó jáde mọ́lẹ̀ tó sì tí wọ́n ti fáìsì obì tó ti wo pé tóun bá ti délé báyìí òun lọ kọ́lé nìyẹn torí pé ó ti woye tóun ó pa ń bẹ̀ ó ti kọ́lé gbogbo obì ṣe ìwọ́n ìgbà tóun lọ wọ́n fẹ́ pa obì rẹ̀ ó wà ńlẹ̀ ṣùgbọ́n wọn ò lè kó mọ́ òbí tiẹ̀ torí pé ọkọ̀ ò gbá òbí tiẹ̀ mọ́ ìwọ́kàn gan mọ́tò ni òbí tiẹ̀ ó débẹ̀ gbogbo ẹ̀ ló dáa ò wálé ta ló mèkì ẹ̀ ta ló jẹ́ kó bí eléyìí ṣe ta ni ò jẹ́ kí yẹn ó ṣe. ẹnìkan ni ẹ náà ah, tírélà fẹ́ kó sí ní tírélà wo ni a kó sí òní ló pé ọdún kẹẹ̀ẹ́dógún tó ń ti fi tírélà igangan dráìvà ló mọ bóun kó tó ń ti ń kó bí lọ àwọn èèyàn ní àwọn ayé ló ṣẹ́jú mọ́ àwọn àjẹ́ni ìrọ́sì ni ọlọ́nkàn fẹ́ ti yé ni torí náà má fò do not take blessings for granted never block the right of the poor ẹ̀tọ́ àwọn aláìní má dí lọ́wọ́ o as women we manage homes we influence spending we teach children generosity gẹ́gẹ́ bí obìnrin àmọ́ mójú tó lé níná nílé àwa náà là máa ṣe kí ni là máa sọ fọ́kọ two thousand five ní tó two seven ní òtù ẹ three thousand seven hundred yẹn kò mú mọ́ wọ́n nǹkan tí wọ́n lọ́jà ó ti di five thousand seven ọkọ náà tòótọ́ ni owó epo ti wọ́n ẹ̀yin lẹ́yìn rò ó. ẹ̀yin ilẹ̀ ẹ máa kọ́ àwọn ọkọ yín kí wọ́n náwó sójú ọ̀nà ọlọ́run tá a fẹ́ wúlò ni. tẹ̀sí àwẹ̀ tó lọ ọlọ́run ọ̀kadà kí n sọ púpọ̀ lọ́dọ̀ ẹ̀yin obìnrin ní ìdẹ̀mọ́ mọ̀ sọ lọ́dọ̀ àwọn ọkùnrin náà ó ṣà jáde lẹ́nu mi ní ahun máa sọ̀rọ̀ dé àbí have to talk about it wá wá ìwọ ló dẹ̀ ìwọ náà tún máa sọ pé ẹ̀hún gan ọwọ́ rẹ̀ hàn ní ìwọ lóde nínú ilé tó bá ti fẹ́ ṣe nǹkan yóò pè ọ́ wọ́n máa sọ pé wọ́n fẹ́ ṣe kí nìkan jẹ́ kí fún wọn fi síta fífí ilé ìwà tá ń kọ́ lọ yìí wọ́n ṣe bá ti ń gbé ní ẹ́ kí ní asbestos ẹja change ẹ̀ sí modern something ẹja change ẹ̀ kì ní kẹ́ fún wọn five thousand ọkọ̀ fẹ́ sí fifty thousand lẹ́ẹ̀ lólóníkó fi lẹ̀ five thousand ó wá kó forty five thousand kalẹ̀ torí pé ó fẹ́ ṣe pop mọ́tò yín ẹ ọdún ìdájí ń sọ ẹ máa change mọ́tò ẹ máa change car kìíní kan ẹlẹ́fẹ́ fún àfà ẹfẹ́ fún ní two hundred and fifty thousand ṣé fámìlì yín ni ṣé ìyàwó yín ni àwọn ọmọ gan ẹ fún wọn tó kílẹ̀ ẹ lọ jẹ ẹ jẹ ní tó bá yánsì ẹ máa máa complain car kí wà ní car fún ẹ fún ní ẹ wọ́n fẹ́ fún yẹn two fifty thousand kí wà ní car fún <laughs> tó bá sọ̀rọ̀ ń sìn

àwọn èèyàn ń sẹ́ǹdì owó sí wọn lóyìnbó kódà àwọn ìjọba sáfí ń sẹ́ǹdì owó sí wọn lọ́wọ́ tó máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn òní ni omi òde wọn wọ́n mọ̀ mọ̀ máa lo káàdì ni fún three wọ́n fẹ́ fún èèyàn two ah, but ṣáàtẹ̀ bá ní kò tó ẹ fún five thousand tó bá dẹ̀ ní ẹkọ́ gbogbo gbèsè ayé yílé lọ́wọ́ ṣàpẹ́ ọkùnrin ó fẹ́ sùn nínú ilé ní rọrùn ó fẹ́ jẹun ní rọrùn gbogbo àwọn àsìkò yẹn lóúnjẹ wọn ń pẹ́ nígbàtẹ́ ti sọ pé ẹ̀gbọ́n ti lé mọ́ kí ló tó bá wọn gbọ́kùnrin tẹ́lẹ̀ gbọ́kùnrin pàápàá ọkùnrin tọ́lọ̀ bá tádàra tó fẹ́ràn ìyàwó ẹ̀ dáadáa tí ò kì í fẹ́ rí ojú ẹ̀ kò chéńjì àmì ó kí wà lóní kí n ṣe báyìí tí mo ní ká ṣe ni ẹ five thousand tí ó bá dẹ̀ fẹ́ lọ́rùn ilé mọ̀ má bínú má bínú òní òní òní má transfer ẹ̀ báyìí ẹ transfer yòókù sí mi báyìí torí tẹ bá jáde ìsìn lẹ́tọ̀ọ́ ṣe kí ní àwọn èèyàn wà bẹ́ẹ̀ wọ̀ níbi ìdáwọ́dá ìwọ ìgan tó ń wò mí ò wà lára wọn ìdí tó fi wà lára wọn ni pé ọkọ ẹ ti fẹ́ ná ó ti fẹ́ fún àbá kan ten thousand tó ní kó mọ̀ tún rárá pé kó jẹ́ ó di next month so ó wà ń bẹ̀ kọ́mọ ìbẹ́pẹ tẹ nínú kọ́pàdì ìdòmọ̀ pé ó bàjẹ́ ó pọ́n tó kẹ̀ sínú ilé yìí ni àfá fẹ́ ó fẹ́ lọ fún àwọn àfá ó ní àfá nìkan àwọn ọmọ ó jẹ́ àwọn ọmọ ó jẹ́ ọ̀rọ̀ ọmọ ó jẹ́ àwọn ọmọ ó jẹ́ wá kẹ́ ọkọ wá ní ìbẹ́pẹ̀ ló ti kẹ̀ yí o nínú ilé ẹ̀ẹ́n ṣé nígbà táwọn ọmọ aláwọn ò jẹ mọ́ ṣé kí wá ní kí n ṣe sí ọkọ ni ó dá mo ti gbọ́ ọkùnrin ló ráyé lórí lẹ́yìn ìjẹ̀mù kò tẹ̀ sọ́kùnrin tó lẹ́yìn ìjẹ̀mù àbáláìmọ́ra ẹ́ mo ti rí brọ́dà kan tó béèrè lọ́wọ́ mi pé ó ti pẹ́ ṣé òun ò mọ̀ ṣẹ́ mo ní kí nìdí ó lóun lówó táwọn fi lè jẹ oníbọ̀ concussion rice làwọn máa ń jẹ o mo ní kí ló fà á ó ní bùkọ́ tóun bá gba sálárì òun máa ń wo many people wọ́n á ti pín pé tó yẹ pé nílé concussion ṣé kò ń kọ́ṣẹ̀ yẹn ṣó tẹ́yàwó àtọmọ lọ́rùn olótẹ́wọn lọ́rùn òkè ń kọ̀ǹplé ẹ máa jẹ́ nígbà tí ò ti kọ̀ǹplé tó tẹ́ lọ́rùn èdè wọ́n ń ṣe yẹn máa ṣe torílé àmẹ́bí náà sọ̀rọ̀ láàrin ọ̀sán àríjọ́ tí ò tó ń jẹ ìyàwó àìṣà rọ̀bí ọlọ́ọ̀kan lànà ó ní níjọ́ ní tóṣù bá lé báyìí tóṣù ní òbí lé èéfín kò ní rú nílé àwọn ìbáyìí náà kàánú sọ èdè kan rí Ali oúnjẹ sí ilé ààrẹ ó dọ̀dọ̀ ta ni Usman ó dọ̀dọ̀ fún ọgbọ́n ní kò yọ àwọn méjèèjì gbéra ó Umar Umar ní kò sí nǹkan kan lẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbéra ó dọ̀dọ̀ Abubakar Abubakar ebi gan pa àwọn ń Anabi Anabi ní wo tó ń dóòsí yóò bá ní mo fi sọ àwọn márààrún wa gbéra ilé obìnrin kan ni wọ́n lọ obìnrin yẹn wá ń pa ẹran ó fún wọn á abákiri olówó ni o Usman <laughs> kódà àwọn ogún tí Usman fílẹ̀ ní dúkìá òkèrè ẹ̀mà lè ka tánrí àmọ́jọ́ ẹ̀ kò yọ nítorí ẹ̀ máa ń ṣẹlẹ̀ sáwọn Abubakar Umar Usman Ali ẹni pé tí wọ́n bá ti ṣe business owó bá ti dé ojú kan wọ́n ti pín gbogbo ní ẹnìkan sì rẹ́ pé every day ó máa ń rí fifty fifty million naira but bówó yẹn ṣe ń dé ló máa ń distribute ṣé ẹ̀ pé téèyàn bá dé lẹ́yìn tó distribute ẹ̀tàn téèyàn ti wò mí lọ ní àtẹ́yàn wá béèrè ten thousand naira kò ní rí fún yàn after that time ó ti di kíni ó ti di aláìní yàrá tó yàn distribute sixty million tán sí i tó ń tó ṣẹlẹ̀ sáwọn sọ̀hábà nìyẹn kì í ṣe pé they are poor no many of them are not poor but what happen ni pé gbogbo bá ṣe ń dọ́dọ̀ wọn ni wọ́n ti ń distribute ẹ̀ káàkiri. bọ̀tà wa tó bá dé àwọn ọmọ ẹgbẹ́ kíni à ń kí fẹ̀ ẹ pé mo dé ńgbà mọ́tà tí mo lọ láti yẹn tí mo ní ó dà mọ́tà tó ń ta nǹkan mọ̀ yẹn fámìlì ẹ̀ ni àbúrò ẹ̀ ni mo rí mọ́tà yẹn jàlábí àkàn mo rà ń bẹ̀ wọ́n ó wá ń sọ àwọn aṣọ gidi pé kí n ra àwọn jàlábí àtó mo only na bank you dey put your money you no dey spend am ni eh? you get money money dey for bank sọ fún mi nìyẹn ó lóun mọ̀ pé mi ò lè rajà yẹn ó torí pé báǹkì ń kówó wá sí ó láwọn òfin kówó àwọn tí báǹkì àwọn ń mo wá kọ ẹ̀kọ́ gidi lọ́dọ̀ haúsá yìí ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n rù sí báǹkì tẹ́ tó lówó kú táwọn èèyàn gan ọmọ pó wà ń bẹ̀ yóò tẹ̀ burú gan àwọn nígbà kan ní royal swiss bank wọ́n pe kóòdù tó fi ní access account kò tó mọ̀ just like àwọn sẹ́ẹ̀tì wa ní sèta ti kóòdù kóòdù tó fi ní access sí àkáǹtì ẹ̀ o nìkan ló mọ̀ ti kú owó ni ti báǹkì àwọn iṣẹ́ àwòdà ó tó ti pín nǹkan wọn jẹ́ ọ̀rọ̀ gidi wọ́n láyẹn sọ láì mọ́kà ti kọ́ mi lẹ́kọ̀ọ́ yìí ó ní gidi wọ́n ní Yorùbá eh, ó ní báǹkì ló mọ́ náwó wa tòótọ́ ni ẹ́ra àwọn èèyàn ó lọ ṣe fixed deposit ní rò pé wọ́n ń ṣe mọ́ gan báyìí sí wọ́n sì ń ṣe ọlọ́run ṣàánú ọ wa ask yourself béèrè lọ́wọ́ ara rẹ̀ am I a béèrè lọ ara rẹ̀ nígbà tá a ti sọ gbóhùn tá a sọ yìí tó hmm? béèrè inú àwọn àkọta akọ mọ́ní òsọ́dàkọtì sábàbùn lè zàwà lè bárọkà ìmọ̀mọ̀ tọrẹ tàbí ìmọ̀ dí àwọn èèyàn lọ́wọ́ láti tọrẹ okùnfà ìmú àlùbáríkà kúrò nínú ìgbésí ayé wa ni zawal dídínkù kíni dídínkù àlùbáríkà yóò ṣokùnfà ẹ̀ falatagitẹ́rì ibi ní ìmọ̀ ayé obìnrin ọmọ tó tànjẹ mọ́gbàtànjẹ pẹ̀lú pé ìdẹ̀ra wà nù dẹ̀ra o wàlàtàmìnà ìhákọlù fùkọ̀rọ̀ mọ́kọ ẹ̀tọ́ àwọn aláìní o fọ́kọ ẹ àti fúnra ẹ náà tó ti yé béèrè lọ́wọ́ ara rẹ̀ o ṣé sábà bí àwọn tí kó láti kọ́ ní English ẹ̀gán are you a cause for the denial of soda ṣé wọ́n ló ṣe sábà bí tọkọ rẹ̀ òfin tọrẹ mọ́ ṣíṣe ah, ẹni bá ta àmọ́ dẹwọ́ bò ó jẹ ni o ẹ dákun gbèmí sáyé o mo rí ilẹ̀ kí n tó wá fẹ́ yín o ẹ o mo mọ̀ lè wá mo mọ̀ kìíní o mọ̀mọ́ o èló la fún mọ̀mọ́ o ẹ̀sì pàmí tán èló ló fún mọ̀mọ́ yẹn ó lọ lé wọn ó wá fẹ́ káwọn èèyàn ká àtìsí òun ṣe dáadáa sáwọn àna o ó wá fún mọ̀mọ́ kan ní five one thousand naira àwọn mọ̀mọ́ mẹ́ta tó sájókòó wá one thousand ló fún ọ nígbà tẹ ọkọ ẹ̀ mọ́lẹ̀ kò yí ọkọ ọkọ wá rò pé tó ń sọ ni pé kóun fi kún so mama tó tún jáde ó bá tún fún wọn two thousand ó tún já lẹ́bò tí èwo yìí ò tó ní ẹ má bínú mọ̀mọ́ tó bá tún ní òun bọ̀ ó wá tún lọ sí pos tó bá wà lè withdraw ó wá fi mọ̀mọ́ ẹ bá ń ṣe àdúrà tún fi kọ̀ọ̀kan kún àwọn mọ̀mọ́ wá one thousand ti di two two eléyìí tó gba two two di three three ìyẹn táwọn sọ pé ọkùnrin ti pa mí tán ìgbà tó délé kí lè tàn ṣe kìíní kan rẹ̀ rí ìtànbọ́n ló ní kí n fún wọn lówó sí ní ààrẹ ah, pa àwọn báyìí sílé wa òun tó ń dọ́gbọ́n ló ń bí ìjú wọn ààrẹ ah, ti sáyé pò eh, ah, mọ̀mọ́ yẹn two hundred naira two hundred naira ti tó àwọn tẹ́gùn three thousand five hundred naira wọ́n mọ̀ yìnyín ni wọ́n mọ̀ sọ ìbọ̀sẹ̀ tí lọ fún wọn lílẹ̀ ti gbé òun sáyé eh, àwọn ọmọ báyìí ń kọ́ àkídà tó ọlọ́run ṣàánú wa o ọlọ́run kó gbà fún wa o <laughs> ǹjẹ́ àní máa tẹ̀síwájú ní jókòó tí ń bọ̀ báyìí aago méjìlá ti so let me ask that question again or let me tell you never take blessings for granted huh? never block the right of the poor you know as women we manage homes we influence spending we teach children generosity So ask yourself, am I a source of charity or stinginess in my home? Ṣé wọ gangan ni okùnfà sọ́dákọ̀ tọkọ rẹ̀ ń ṣe àbí okùnfà ahun tọkọ rẹ̀ jẹ́? Àwọn ẹgbẹ́ yín, síbẹ̀ kòkó kan náà lẹ́yìn àti àbúrì bí ní ẹlẹ́jọ́ ta. Ìyá Rídíwà ń sọ fún mi pé ọkọ wọn ti ra ten acres of land ló rà sọ́nà kìíní kò sọ fún ẹ̀yìn tó pẹ̀lẹ̀ náwó sójú ọ̀nà ọlọ́run ilẹ̀ éka mẹ́wàá ló ti rà pamọ́ owó eléyìí òun ò lè gbà ó ibi tó bá lè fàdé màá bá yín fà máa sọ fún bàbá owó eléyìí ẹ̀ fi ra lẹ̀ ni ó ní ṣe ten acres tó ló yẹn ṣe bí twenty acres láti rà sọ́nà kìíní ọ̀nà mọ́nà tán lọ́nà wo twenty acres la ní. lọ́nà mọ́ ní yàtọ̀ náà tún ní títí èkà sí ń bẹ̀. ẹ ní ó ṣe mọ́ ewu náà nu ẹ ti wá di dáńgbẹ́pẹ̀ nù nìkan ẹ àti wà sí àwọn afọ ti ní kẹ́ gbọ́rọ̀ wa mọ́ pé wa kú akúkú gọ̀ àjẹ́ nǹkan kan kákan bímọ fún yín ni gbogbo òwe tá a kà kò wúlò mọ́ ah, Be a source of charity in your home. Teach your children to practice charity. Samawa program báyìí ní Umahati fún ọmọ rẹ lówó kó wá fi sí tébù ẹ̀gán bó bá tún ti jáde sí. Ibi tí ń pa sásá náà ti ń dọ́gbọ́n bèrè owó. Ní tí ó tún lọ máa sọ fáwọn ọmọ kan tà ní. Ìyàgbé náà ẹ̀kọ́ Súrọ́tù Kọ́lá ni Mọ̀náì lè lè kọ́ ẹ̀kọ́ olùkọ́ dáadáa wọ́n tí mo sọ ní ìsìnkú èyí tí ń pa stars ní ká mọ̀ lówó but how do you teach your children charity ọ̀nà olófẹ́ gbà kọ́ ọmọ ẹ ọ̀nà méjì ni one let your children see you doing it number three make your children to do it tó bá fẹ́ fi nǹkan ránṣẹ́ sí èèyàn bíi ráì tàbẹ́wà àbówó kó fáwọn ẹgbẹ́ lọ fún ìyá alágbájá tí ó lẹ̀ ké ṣàìtọ́ náà ìyá alágbájá ló ni ẹ ó sáfẹ́ kí gbogbo ayé mọ̀ tó yé olóṣogbo ìwọ̀n òjò ọmọ rẹ̀ ló tún ní ránṣẹ́ sáà ah, ah. àwọn ọmọ kan wà tí wọ́n ń ṣe dáadáa sáwọn kan lónìí wọ́n torí pé nígbà táwọn wà ní kékeré àwọn ni bàbá àwọn ọmọ ń rántí bàbá yẹn sí brọ́dà àwọn wọn ìdáàbì mi èmi ló mọ rántí brọ́dà àwọn ní àbúrò wọn ìgbà tó ń fi wá dàgbà àwọn àbúrò ní ọmọdé ṣẹmọ àwọn bàbá tó wà nípò àwọn ẹ̀gbọ́n tó wà nípò bàbá sọmọ so ìgbà táwọn ọmọ yẹn tí wọ́n jábúrò bàbá yẹn ti máa dàgbà ọmọ yẹn tó ti dà bí àbúrò sí wọn ẹmọ̀ àwọn ọmọ tí ẹ̀gbọ́n gba bí 50 years lọ́wọ́ wọn ẹ̀gbọ́n wọn ó gba 50 years lọ́wọ́ wọn so bóyá ẹ̀gbọ́n yẹn lo hundred years láyé ó ti kú tàbáwọn ajẹ̀mọ́ àwọn 50 years òdì ni by that time ọmọ tẹ́gbọ̀n wọn bí ìyẹn tún ti ń dàbí ọmọ sí ẹni yẹn tí àpò náà máa ní because ìgbà tó fi ń bímọ yẹn éèjì àwọn àbúrò rẹ̀ náà làwọn ọmọ yẹn tó wọn àrùn ti pé bàbá àwọn máa ń ràn wọn sí so ìgbà tí bàbá ò bá jí wọn ni wọn tún wá lọ wọn continue dáadáa yẹn yàtọ̀ sí pé wọ́n gbọ́ nínú hadith o gbèmí ni bàbá bọ́ ẹni tí bàbá ò ṣe dáadáa kò ní ṣe sí tó ní bàbá òun ló mọ rí sí èdè tí ò fi ṣe sọ́dákọ̀ fún wọn òun náà lè ṣe àkúlò kọ́ ní àdàwọ̀ ní káfíà lọ́làkùn ọlọ́run ṣàánú wa o àwọn ọlọ́run kó ṣàánú wa o hmm. allahumma taqabbal minna siyamana wa qiyamana allahumma sabbitna ala dinik allahumma urzuqna ilman nafi'an wa amalan salihan allahumma ij'alna min halil allahumma asli buyutana وذريتنا وقلوبنا اللهم بارك في هذا المجلس واجعله مجلس خير وهدى آمين شكاتو Ọlọ́run gba àwẹ̀ wa àti ìgbà kọjá lọ àwọn ìdìde lóru wa gbà á Ọlọ́run ò fi ẹsẹ̀ wa rinlẹ̀ tàbí mú wa dúró fún wa ní ìdúró ṣinṣin lórí ẹ̀sìn wa Allahumma ruzukna ilman nafi'a Olúwa ò rọ̀ wá lọ́rọ̀ tàbí pèsè fún wa ìmọ̀ tó wúlò mu'amala sọ́ọ̀lẹ̀ àti iṣẹ́ eré Allahumma ij'alna min ahli Qur'an ṣe wá nínú àwọn oníkùránì wọ́n á lò kùrán wọ́n ti ń ka kùrán lẹ́dínà yàkùrọ̀ kọtìlá àwàtì yìí a ó yẹ̀ tìlú náà kò kọtìlá àwàtì yìí ti ń ka kùrán dáadáa Allahumma aslibu buyutana bá ní tún ilé wa ṣe o wọ́dùn rí ìyá àtàwọn ọmọ wa wa kùlù bànà àtọkàn wa Allahumma barik fi hadha al-majlis ìjókòó yọ lọ́wọ́ bá ní fàlùbáríkà sí waj'alu majlisa khairin wa huda ṣe ìjókòó ní ìjókòó oríire àti ìjókòó ìmọ̀nà ìtọ́sọ́rọ̀ bí rámọ̀tíkà rahmanrọ̀ ìmìn ويا أكرم المكرمين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته